العالمين نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 أيها الموحدون نوصل حديثنا من حيث انتهينا في لقائنا المادية التي سميناها عنوان اللقاء سلسلة رسالة سلسلة من رسالة أمة لا تعرف قدر نبيها ومن عناوين هذه الخطبة وهي محمد رسول الله صلوات الله وسلامه عليه قدوة حسنة ومثل العالى لكل الإنس والجن كما قال سبحانه وتعالى لقد كان لكم في رسول الله حسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا عباد الله حياته زوجيه وحكمة تعدده وثالثا والواقع خير الشاهد وكذلك والحق من شهد به الآباء عباد الله رسولنا الكريم حبيب ربنا سبحانه وتعالى جعله الله لنا قدوة حسنة ومثل العالى لكل انس ورجال اصطفاه ربه بالرسالة وختم به بشريعة السماء وفضله على سائر البشر بخلق حسن حتى قال سبحانه وتعالى وإنك لعلى خلق عظيم وقال تعالى في الآية التي ذكرت آنفا ويا اسف على قوم وأمتنا اليوم لا تعرف قدر نبيهم أو لا تعرف قدر نبيها وجعلوا معرفة قدره في المدح والثناء وخاصة في الشهر الذي زعم أنه ولد فيه ونسوا أو تناسوا ما وصفه الله تعالى لنا حبيبنا وذكر وذكره سبحانه وتعالى اسمه في القرآن أو وما ذكر اسمه في القرآن إلا قرن بصفة الرسالة أو النبوة حتى اشتق لهم اسما من أسمائه وجعله يشاهد بشهادته حيث قال الشاعر عز عليه للنبوة خاتم من الله مشهود يلوه ويشهد وضم الإله اسم النبي إلى اسمه إذا قال في الخمس المعظم أشهد وشق له من اسم ليجله وذو العرش معمود وهذا محمد لقد كان لكم في رسول الله حسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وأسلم على نبينا محمد صلوات الله وسلامه عليه الذي جاء من حديث الذي روي عنه من حديث بسند الصحيح أيش قال لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صلوات الله وسلامه عليه اللهم اجعلنا مما يستمعون قولا ويتبعون احسنه اولئك هم الراشدون عباد الله حياته زوجيه وحكمة تعدده فقد تزوج نبيكم ورسولكم إحدى عشر امرأة وقيل أكثر عندما ضم السراري إلى زوجته ومات وعنده تسعة نسوة رضي الله عنهن ولم يختار الله تعالى لنبيه صلى الله عليه وسلم إلا أكمل الأحوال والأعمال عن أنس بن مالك رضي الله عنه قال كان يضر على نسائه في ساعة واحدة من الليل والنهار وهو إذا عشر زوجة قال أنس رضي الله عنه قلنا نتعدس أوتي قوة ثلاثين رجلا وهذا داب الصالحين الذين عفوا عن الحرام فرزقهم الله قوة لنا الحلال رغم أنهم لا يصرفون في الطعام والشراب قال تعالى وما كان على النبي من حرج فيما فرض الله له سنة في الذين هلوا من قبل وكان أمر الله قدرا مقدورا عباد الله فمن الحكمة تعدده صلى الله عليه وسلم إثبات حسن الخلق النبي صلى الله عليه وسلم وثانيا نقل الأحكام الشريعة التي لا يراها الرجال في خاصة بيته صلوات الله وسلامه عليه وثالثا تأليف القلوب أعدائه ورابعا كان زواجه صلى الله عليه وسلم من عائشة وافصى رضي الله عنهما سبب أكرام وزيريه أبي بكر وعمر بالزواج بنتيهما عباد الله هذه سنة نبيكم ولا لنا ألا نترك نبي سنة نبينا ثم نجعل ونسير على سنة من خالفه في السنن من العدل وقال صلى الله عليه وسلم من تشبع بقوم فهو منهم نسأل الله تعالى أن يرزقنا حبه وحب من يحبه ويجعل حبه أحب إلينا من كل شيء ومن ماء بارد على الله آمين adúgbòlódò ọlọ́run alhamdulilah ọba Allah tó ṣẹ́wà kù dasìkò yìí lórí dáadáa òun náà laba tí à ń tọrọ ọ̀kẹ́ àti ìjẹ àtàánú fanabu Muhammad èké àtọ̀lọ́ ọlọ́run kó máa bá ẹni tọ́lọ́ ń ṣe ní aṣáájú dáadáa ọlọ́run ṣe ní ànábì kan tó jẹ́ ànábì gbẹ̀yìn fún gbogbo ànábì tó ṣáájú ìkẹ́ àtọ̀lọ̀ kó máa bá ànábì wa Muhammad àtàwọn tó ṣáájú rẹ̀ àwọn ànábì ọlọ́run ẹ̀yẹ́rìsìn ọlọ́run ibi tá a bọ̀rọ̀ wà dé ìjẹ́jọ́ á gbéra láti bẹ̀ àwa máa forí ẹ̀tì síbi tọ́lọ́n bá kàràrà ká forí ẹ̀tì sí lónìí ẹ̀yẹ́ rìsìn ọlọ́run lẹ́yìn tá a pè ní sèlésílà tó mẹ́rin sàlẹ̀tìn a pè ní episode ni ìyẹn ni continuations tó ní í ṣe pẹ̀lú àlẹ́hùnmá àwọn àlẹ́hùnmá yìí tí ń pàṣẹ mẹ́sẹ̀gì kan nípa àlẹ́hùnmá kan látàrí fọkọ́dọ̀rọ̀ nàbí yíyá tí wọn ò mọ ìwọ̀ àti ipò tọ́lọ́run bá dẹ́gbàgbà nàbí wọn sí ọlọ́run ò pẹ́ kò foríjì wá afákaní zọlámtu sunnata mẹ́rin àyà zọlámẹ́rin ìlà ọlọ́pọ̀lọpọ̀ wá sí sàbòsí fún lánà tọ́mà mẹ́ka nẹ́bí wọ́n mú wá fún wa àníṣàkẹ́tì kọ́dà mẹ́rù dòrò àníwọ̀rọ̀ mi ẹni tó jẹ́ pé torí tèmi àti ń sì ń ṣàìsùn ẹsẹ̀ rẹ̀ sì ń wú látara wípé ń kànú wa àmọ́ wa lónìí àfìlànà yẹn lẹ́lẹ́ ọ̀tọ̀ ní ṣètọ́nù wọn ń pàpè kọ́ pọ́pọ́lọpọ̀ àwọn èèyàn òun wọn ń rámú ọlọ́run ò mọ́sálà wà ń bí ọ̀jàgà ṣètọ́nù ọlọ́run ẹ̀yà ń ṣàn ọlọ́run nínú àwọn ẹ̀ka tí bàbá sọ̀rọ̀ tòní ó ní ó lápè ní Muhammadu Rasulullah aṣọ lórí ẹ̀jẹ̀ ìjọ Ànábì wa Muhammad òjíṣẹ́ ọlọ́run ni qudwatun hasana ọlọ́run gbé kalẹ̀ láti jẹ́ àpèjúwe dáadáa àríkọ́ṣe rere wà mẹ́sàn-án lọ́la àlàlẹ́ kúnlẹ̀ ẹ̀yìn sí wọ̀lìjẹ́ ọlọ́run wá sí ní the best model téèyàn lè kọ́ṣe dáadáa tẹ́yẹ́yẹ́ nínú èèyàn ni àbínú àlùjọ̀nù ọlọ́run pásá ṣètẹ̀ lánàbí kọ́ṣe rẹ̀ jó rọrùn fún wa ẹlẹ́kẹta nú ẹ̀ lápẹ̀ ní hayatu zawjiya ìfẹ́yàwó ìṣẹ̀lẹ̀ ayé òjíṣẹ́ ọlọ́run mẹ́nu bà díẹ̀ lásìkò yìí lásìkò táwọn èèyàn ń ṣe tí ò yẹ kí wọ́n ṣe tí wọ́n gbàgbé ojúlówó tí wọ́n wá ń wá àwọn èlé iṣẹ́ wọ́n wá eléyìí làwọn kẹ́ ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ níbi lọ́kọláya bó ṣe fẹ́yàwó tó pọ̀ wà hekimatu ta àdúdì yìí tá a sọ díẹ̀ níjẹ ìjọ yìí pé kí làwọn reasons behind eléyìí tá a lè mọ̀ ní o ọ̀pọ̀ ń bẹni tọ́lọ̀ ń ṣe lófin fún wa tá a lè mọ̀ bàbá tiẹ̀ wàá mọ̀ ọpọlọ wa yóò lè lè pàbá tọ́lọ̀ ní kí àwọn oṣù ọlọ́run kójú ọ̀kan lọ kójú méjì lọ kójú mẹ́ta lọ ẹ̀yẹ oṣù ọlọ́run wàlúwà kí n xẹ́yìn oṣù àyè bọ́pọ̀ wọ̀ta sọ fún wa lónìí àwa rí ni pé the present conditions tá a lò gẹ́gẹ́ ìsẹ̀mí ayé wa lónìí ó jẹ́ ó yé wa pé òun gán jẹ́rìí pé bó ṣe rí nìyẹn bó ṣe yẹ kí ìsẹ̀mí ayé ó rí nìyẹn torí pẹ́rẹ́ tó fi sẹ́yìn rán wọ́n fi sẹ́yìn rán tó ṣe déédéé àwọn tàná yóò ṣe déédéé àwọn tòní bẹ́ẹ̀ ni lọ́la kò ní yẹ̀ lórí pé tí ó ṣe déédéé wọn nù ẹlẹ́ẹ̀kẹta bẹ̀ ni pé wọ́lọ́kù gbogbo ń tá a bá pè lódodo mọ̀ ìṣẹ́yìn dàbí ìlà àdá ń tọ́ bá rí tọ́ta ọ̀tá gan wọ́n wá ń jẹ́rìí pé òdodo ni yáàní ẹni tí ó gbà fún ni tí wọ́n sọ pé ẹ̀gbọ́n ń gbà ni o àmọ́ tí ń bẹ́nu òfin tó mú wá fún òdodo ni ìyẹn ni wípé máa bó ṣe jọ́ta tó kò dí lójú láti má sọ wípé òdodo nígbà tó bá rí ọlọ́run ò sọ wá lẹ́ni tí ó lòdòdó tí ó lè tẹ̀lé wá sọ wá lẹ́ni tí ó rìn tí ó lè jìnà sí ọlọ́run tọ́lá ọba adẹ́ta ṣe ní olólùfẹ́ adẹ́ta rẹ̀ fúnra rẹ̀ ló sà á ó fi hàn ó wá jó mọ̀ pé wọn ni mo fi nífẹ̀ẹ́ sí jùlọ jàálà òwò òkúdùwàtàn hasana ọlọ́run wá ní òjíṣẹ́ mi ẹni tí mo nífẹ̀ẹ́ sí jùlọ mo ṣe lápèjúwe dáadáa fún yín tẹ́ ẹ gbọ́dọ̀ tẹ̀lé yẹn kan tí ó tó ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ yẹn kan tí ó tó àdàbọ̀ Muhammad wà mẹ́sàlùlá àlẹ́ kúlẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ ìjáde

nínú ọlá tó fún ni pé ó jẹ́ kí wàá rẹ̀ ó dájú gbogbo ẹ̀dá lọ ti ń bẹ lórí ilẹ̀ torí ẹ̀ lọ́ba tó dá fún ara rẹ̀ ló kọ́kọ́ yìn èèyàn kan ò lè yìn ànábì tó tó rú yìn tí àdàdà rẹ̀ fi yìn bóun ló ṣe yìn náà ó ní wá ìnága láàrẹ̀ húlùkìn àríyìn dájúdájú ìrẹ́ yìí ó máa ń màmá sọ pé wá ìnà Muhammad òwúrọ̀ bàbá ọkọ ẹ̀ ní ká lè ṣèwádìí pé ta ni wọ́n ń pè ká lè lọ ṣèwádìí ẹwà yẹn ó ní wá ìnága yù làálà húlùkìn àdìm bẹ́ẹ̀ kan níwà tí ó da kò sẹ́ni níwà tó da tó ọ nínú ẹni ìṣáájú abẹ́nìkan kò sẹ́ni tó da tó ọ nínú wa ajẹ́ pé gbogbo tẹ́ ẹ bá rí lára rẹ̀ pátápátá dáadáa ni tó ti yé gbogbo tẹ́ ẹ bá rí láwọn òǹṣẹ́ ọlọ́run àbọ̀ sọ fún wa tó àtẹ́ntì ẹgbà yìí pé kí ni o dáadáa ni nínú wa ní àbí mi níbí wà á sálò mí kẹlẹ̀ tó bá dẹ́gbẹ́ ká rí yẹn ní fọ́tò báyìí kò sẹ́ni dáta nàbí wa Muhammad wà á jì màlúù mí kàlàm tẹ́lẹ̀dì nìsà tó bá kóbìnrin kan bímọ tí ó wà rẹwà kò sẹ́ni rẹwà tó ń ṣe ọlọ́run kò ní kìtà mú bá ra àmì kò lè àyè mi ọlọ́run kátà nàbí ó mọ́ pọ̀ ní gbogbo àléébù ara kàánà kàkọ́dé kò ní kìtà kámẹ́rà tàṣà ọwọ́ dàbí pé òun ló jòkó fúnra ẹ̀ báyìí ó wá sọ fọ́ba adẹ́ta rẹ̀ pé bí mo ṣe jẹ́ òdánù wọ́n dáwà sáyé abára abáyé ni ẹsẹ̀ lè gùdúra wọn lọ imú lè rẹ́ díẹ̀ kì í ṣẹ̀bi wá etí lè nà ókè kì í ṣẹ̀bi wá gbogbo tí ń jẹ́yà ara ohun sí ọlọ́run pátápátá ló pé èké àtọ̀lọ́ ọlọ́run kó máa bá bẹ́ẹ̀ lọ́mọ ọba adẹ́ta lè ṣe gbé ìwà rẹ̀ ó parí ẹwà tó fún lójó sọ wípé làkọ́dí kẹ́rẹ̀ẹ́rẹ̀kún fi Rasulullah mo fẹ́ dúró lára ó ní pàápàá ń bẹ fún yín laqad kana lakum fi rasulillah limadha abbara subhanahu wa ta'ala bir rasul wa lam yakun laqad kana lakum fi muhammadin tí ó sọ wípé ẹwà àpèjúwe tó ta ń bẹ lára muhammed kò wá lo muhammed wá kí ni fi rasulillah ìyẹn ni pé òjíṣẹ́ tí mo rán sí yẹn ìyẹn ni pé gbogbo ń tẹ́ bá rí tí máa ń tọwọ́ rẹ̀ jáde sọ́dọ̀ yín ẹgbàgbéṣẹ́ látọ̀dọ̀ mi ni tẹ́ bá rí tí máa ń jẹun bákan ẹ gbàgbésẹ́ látọ̀dọ̀ mi ni tẹ́ bá rí tí máa ń sùn bákan ẹ gbàgbésẹ́ látọ̀dọ̀ mi ni tẹ́ bá rí tí máa ń bínú bákan ẹ gbàgbésẹ́ látọ̀dọ̀ mi ni. ìyẹn ló fà á sàbẹ̀ kan abdullahi muhammadu ọmọ ha sí ó ní kuntu atubu kulla shay'in asma'u min rasulillah ó ní gbogbo tí n bá gbọ́ lẹ́nu òjíṣẹ́ ọlọ́ni mo máa ń kọ́ kalẹ̀ hatta ya abdullah kí ló ń ṣe gbogbo tó bá gbọ́ lẹ́nu òjíṣẹ́ ọlọ́run iná mubasharu wọ́n ní àdẹ́gbà èèyàn bíi wá ní yàgbà ọmọ ẹ̀yà àgùdọ̀ yóò máa yọrí yóò sì máa bínú wọ́n máa ṣe mọ̀ táìmù tífẹ̀ ẹnu máa ń gbé àdúláyé mo máa lọ bó ń ṣe ọlọ́run ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kó máa bá mo ṣe ọlọ́run àtọ̀lọ́ ọlọ́run kó máa bá gbogbo tí n bá gbọ́ ni mo ń kọ táwọn èèyàn fi ń sọ báyìí sí mi àdẹ́bí ni yá àdọ̀lá gbogbo tó bá gbọ́ lẹ́nu mi ni ó kọ́ lẹ́lẹ̀ láyà fúrujú fa wálẹ́bí nọ́ọ̀sì ìbíyẹ́bì mo fẹ́ ní tẹ́lẹ̀ mi bẹ̀rẹ̀ rẹ̀ búra láyà fúrujú mi fi hàrá ìlàlhàk nǹkan tó ní jáde lẹ́nu ètè méjèèjì àyàfódodo ìyẹn ni pé wọ́n yàtọ̀ sí gbogbo wa ìyẹn ni láwọn èèyàn tó máa digress sẹ́gbẹ̀ tó máa fluctuate tó bá láwọn olówó ń jòkó tí ó máa sọ nǹkan mi kì í ṣe ní tòjúṣe ọlọ́run ìyẹn ni máa wá ipò lọ́dọ̀ àwọn èèyàn tí ó ọ̀rọ̀ ọlọ́run báyìí kì í ṣe ní tòjúṣe ọlọ́run ìyẹn lè máa rò pé káwọn èèyàn má bàa mú mi bá mi àbí ká má bàa sà sí mi ọ̀tọ̀ ní kí tètò jíṣẹ́ ọlọ́run bá dẹ́dà ìkẹ́ àtọ̀rọ̀ ọlọ́run kó máa bá wáyà àṣàfà àlà ummatina ó ṣe fáìlì mẹ́ta ń lò lọ́wọ́ ní àtàndíà tó ṣáájú wa já àlà ma'arifatu qadiri yìí wọ́n gbé mímọ òdiwọ̀n ìwọ̀ ipò àlẹ́wà Muhammad ẹ̀ mẹ́bí tá a fi sí ni a fi sí bìlmádì ìwà sàlẹ̀ a fi sí bí ẹyin àtàyè bọ́rọ̀ ìyẹn ni pé àwa jòkó àwa sọ ẹ̀yìn di ìjọsìn káwa máa yẹn látàárọ̀ aláyà Rasulullahi oríṣiríṣi ẹ̀yìn àwa eléyìí la jòkó tí o agbàgbé iṣẹ́ tí wọ́n fi ràn ẹ̀yẹ oríṣi ọlọ́run wọ́n máa wọ́n sọ̀fẹ̀ lánàá subhanahu wa ta'ala habibahu ọlọ́run bá dáná wàá ròyìn òjíṣẹ́ rẹ̀ fún wa olólùfẹ́ rẹ̀ tó nífẹ̀ẹ́ jù wọ́n tẹ́ kẹ́ra ismahu fil Qur'an bá a ṣe sọ fún àjẹjọ kò wá dákun rẹ̀ ní àlùkùránì lásán ìlà kọ́rọ̀lá nàbẹ̀ rìsàlà àyàfi kó fi sẹ́tẹ̀lé ìyẹn ni pé kì í sakunrin kì í sẹ́ni tẹ́ẹ̀mọ̀ ẹ̀yìn òjíṣẹ́ ni iṣẹ́ tó mú wà ní ẹgbájúmọ́ ẹ̀yẹ ń ṣe ọlọ́run ìlà wasọ́fà rìsàlà ìmọ̀ bí sífàtì rìsàlà ọ̀nùwà ìmọ̀ kó pè ní òjíṣẹ́ àbí kó pè láàbẹ̀bì ó lè ní yá àyù ànàbí yìí ìtẹ́kìlá bí sẹ́ máa pè nù káfí lè mọ̀ pẹ́ni tá a rán ni àtàṣù kọlẹ́wù ismamin ismi i wọ́n wá wò pé kí lọ fẹ́ yìn sí gan sẹ́yìn rẹ̀ dáa ni àbẹ́mi ni mo dẹ́rù mi fúnra mi ẹ̀rú tó dẹ́gbẹ́ bàtí màá da mo mú nínú orúkọ rẹ̀ nínú orúkọ mi mo wá sọ ẹlẹ́ẹ̀kejì ni pé mo ṣe lẹ́ni tí gbogbo ayé ò máa jẹ́rìí tọ́ba ti ń jẹ́rìí ni wọ́n gbọ́dọ̀ máa jẹ́rìí rẹ̀ bẹ́ẹ̀ yóò bá ti jẹ́rìí ni pẹ̀lú ìjẹ́rìí rẹ̀ ìjẹ́rìí rẹ̀ ò pé the word of testimony is incomplete unless you go pali pursue with what with the testimony of the holy prophet muhammad and who and allah subhanahu wa ta'ala èèyàn kan ò gba islam kó ní ashhadu an la ilaha illallah kó wá dákẹ́ hada juz'un la yatajaza àdúgbò ní kíni wá ashhadu anna muhammadan rasulullah làfàbí sọ wípé àhàzà àlẹ́yìn lẹ́nu wà tàkàtà ni ọlọ́run gbé níyì pẹ̀lú kó ṣe lánàá bí gbẹ̀yìn mina Allahi mashhadun yaluhu wa yashhadu látọ̀dọ̀ náà bá dẹ́ta fún ara rẹ̀ ní jẹ́rìí rẹ̀ tí ń fẹ́rẹ́rẹ́ rẹ̀ wọ̀dọ́mẹ́lì ilahi ismu nàbí ìlàsímìí ó wù fún ara rẹ̀ ó ní mo fọ́kọ̀ mi tí ó kọ̀ nẹ́bì mi ìlà kọ́lá fil khamsin mu'adhdhinu ashhadu lẹ́ẹ̀ma àrùn lójúmọ́ láyé èmi ò ní wákàtí kan tí òun ní abẹ́ kí juma ń sìn àbí wọ́n sì múra láti kí àlásà níbòmí wọ́n múra láti kí mẹ́gírìbù níbòmí wọ́n múra láti kí ìṣáì níbòmí ìyẹn ni pé clockwise bá àgbọ́sẹ̀ ń lọ ni wọ́n máa ṣe kí ni o ni wọ́n máa rántí okọ̀ ẹ̀ torí gbogbo ìgbà tí a pèrú bá ti ní àṣàhàtò aláìlà ìlọ́lá ni wọ́n máa fi àṣàhàtò ní anna muhammed rasulullah wà ṣàkọláwù ismail mìíràn sí yìí mo yóò kọ́ mi látara mo yóò kọ́ rẹ̀ látara orúkọ mi wàdúl arṣi mahmudun wàhádà muhammadun ẹ̀yà arṣi ọlọ́run òtíṣẹ́ ọlọ́run kí àtọ̀ lọ́wọ́ kó máa bá hayatu zawjiya eléyìí tá a fẹ́ mú tá a bá lórí ẹ̀ níjẹ̀jọ́ ó ní bóun ló ṣe fẹ́yàwó bóun ìyàwó rẹ̀ ṣe pọ̀ tó ní wàhálà fún aláyé lónìí fakọ̀dì tàzáwájà nabiyyukum wa rasulukum ànábì yín ó ti fẹ́yàwó tó kọjá mẹ́rin mọ́kànlá ni wọ́n káyàwó ẹ̀ sí ó ń ṣe ọlọ́run òkú láyé àyàfi kó jẹ́ pé ń bẹ lọ́ọ̀dẹ̀ rẹ̀ obìnrin mẹ́sàn-án ló fi lẹ̀ sáyé lọ ẹ̀yọ́ ṣe ọlọ́run kó lọ àdá tí gbogbo lẹ́yìn tá a sọ yìí tí máa ń tọ́ka lórí kankan ó ń tọ́ka lórí pé ọlọ́run ọba dẹ́dà rẹ̀ kò sẹ̀sàn kankan fún nínú ìṣesí àyàfi tó dáa jùlọ gbogbo tẹ́ bá dá lẹ́yìn bá chúùsì pátápátá ń tó dáa jùlọ lọ́lọ́mọ rẹ̀ ní ó sẹ̀sà àlẹ́ yóò ṣiṣẹ́ kan nínú ìṣẹ̀lẹ̀ ayé àyàfi iṣẹ́ tó dáa jùlọ ana Anas bin Malik Anas ọmọ Malik saa Anas tá à ń Anas ni mo gbé lọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run ten years ni ọ̀dọ́ ni tó ti ń ṣe ó ní ten years mo lò nínú abẹ́ òrùlé rẹ̀ níjọ́ tí àmì lọ fà mí fún òun ló fẹ́ sọ̀rọ̀ òjíṣẹ́ fún wa ó ní kùnà káàmà aláàbìsà wàhídà obìnrin yẹn ṣe jẹ́ yẹn gbogbo wọn papọ̀ lẹ́ẹ̀kan náà torí kí ni mílíọ̀nù lẹ́yìn ni wàhálà àìdá ojú ọ̀sán ni àbójú kí ni o àbójú oorun wàhúwa ìdá wàhúnà ìdá aṣọra zọ́ọ̀já àti adẹ́sìn bákan náà látọ̀dọ̀ àfọ àwọn adẹ́sìn ọmọ máàlìkì yọ̀nà lọ́kùn máa bá ó ní kúnnà náà ta àjẹs a máa ń sọ̀rọ̀ nípa tá a bá rí ìdẹ́dà rẹ̀ pé ah, ah, ẹ̀dá lọ́wọ́ ọba dẹ́dà dáì kàánà wú ti yakú wọ́tẹ̀ sàlàsí ìrìn àrọ́jùlẹ̀ afáàní mọ́jọ jẹ́ ìmọ̀ fún yín o ìṣesí àwọn ẹni tó bá jọ àwọn òjíṣẹ́ ọlọ́run bó ṣe máa rí nìyẹn torí pé kí ni o alladhina afu anil haram gbogbo ẹni bá ti fè wọ́n lẹ̀lẹ̀ ọ́fíìsì náà ta kalẹ̀ tẹ́ ẹ̀ bá ti fìsì náà ìta tó bá ti fi kalẹ̀ kí ló lọ́wọ́ ṣe farazaqahumullahu quwwatan fil halal ọlọ́run wàá fún wọn lókun agbára níbi halal gbogbo ẹni tí bá ti ń jẹ ìwọ̀ níbi halal kò ní lágbára ń bẹ̀ rọ́gbà ànàhùn bá a ṣe láwọn táwọn sọ̀rọ̀ ń pa wọn yìí láàyè sèrèfúnà fi tọ̀há ní wọ̀ṣọ̀rọ̀ wọn yìí jàjẹ bàjẹ́ níbi oúnjẹ ìyá ni pé oúnjẹ wọn kéré máa bó oúnjẹ wọn ṣe kéré bó omi wọn ṣe kéré tó ti yé stíì náà kò dín agbára wọn kù ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé á ah, téèyàn bá fẹ́ ìyàwó mẹ́rin bóun ló ṣe lágbára rẹ̀ láà tó bá ti jẹ́ pé nu halal ni ọba adẹ́dà tó dá ẹni yóò pèsè agbára yẹn tí ò ní sí wàhálà lórí ẹ̀ ìkẹ́ àtọ̀rọ̀ ọlọ́run kó máa bá ànábì wa Muhammad lálùkọ́ni sọ fún wa pé wàmà ká máa ká náà rà nàbí yìí mi àròjì ó ní kò sí wàhálà o mọ́kànlá àbí mẹ́sàn-án tó kú bẹ́yìn lẹ́yìn rẹ̀ yẹn o kò sí wàhálà kò sẹ́sẹ̀ fún fi máa fọ́rọ̀bọ̀ lọ́rùn lẹ́rù lẹ́yìn tọ́lọ́ ń ṣe ní ọ̀ràn yẹn fún ó ṣe lẹ́tọ̀ọ́ fún bẹ́ẹ̀ sunnatallahi fil ladhi nahalaw min qabl olóòní kọ́kọ́ o alùpàdé ló sọ fún wa yẹn òun ní kọ́kọ́ là kọ́kọ́ o súnà àwọn ẹni tó ṣáájú rẹ̀ náà ànábì ọlọ́run náà ẹ̀yẹn pé káàlù àmìyá ìsàdìkì àmìyá ìsàdìkì àwọn ànábì tó ṣáájú àwọn náà fẹ́ kọjá mẹ́rin tànábì ló fẹ́ kéré jù nù wọn dáwùd aleyhisselam ànábì dáwùd aleyhisselam ìyàwó bíi sẹ́fìtì ní nbẹ́lábẹ́ rẹ̀ káàtì àwọn amẹ́sọ̀tọ́ ọmọ rẹ̀ suleiman ó lé mọ́tírẹ̀d kámẹ́sọ̀tọ́ àwọn ẹrú bẹ́ẹ̀ ni arínú àtàbáláyé lónìí tó níyàwó jà nẹ́bì lọ táwa bá láyé lónìí nínú àwọn bàbá ló lẹ̀ yìí ó ní ìyàwó tàbí lọ kò dẹ̀ ti torí ẹ̀kú kò dẹ̀ torí hickman hikmatu ta adudi in ẹjẹ́ tẹ̀já wo kí làwọn díẹ̀ tí mo ṣàlàyé fún àjẹjọ nínú tá a lè rò pé tójú òun ó ṣe bẹ́ẹ̀ èyàn ni wípé máa bá bá a wípé ó sì fẹ́ kẹ́kọ̀ọ́ ìwà tó pọ̀ lára rẹ̀ tó bá ń ròyìn rẹ̀ pé lágbájá dáa ẹ tí ìyẹn sọ pé ìyẹn dáa o tẹ́ ìbájá wò ló súnmọ́ wọ́n ní súnmọ́ ni là ń mọ̀ sí ẹni ìyẹn ni pé inú ẹni ó lè sọ̀rọ̀ ọkùnrin fún yín dáadáa tẹ́ bá fẹ́ yẹ yẹn kánsẹ́lọ̀ ẹ lọ báyàwó rẹ̀ lé tó bá ti ṣépè fún yín fún un lójú yín ẹ wulẹ̀ mọ̀ pé kì í ṣe yẹn dáadáa alábìnrin khairukum máa kánà lọ khairu lẹ́hàlì olóore ẹni dáadáa jùlọ lẹni tó dá sáwọn ará ilé rẹ̀ wà á nà ka irúkùn lè ha yìí èmi mo dáa jù sáwọn ará ilé mi tí a bá fẹ́ bèrè ìpàdé lọ bá àwọn ará ilé mi káfí wá rí ẹ̀wà dáadáa ó ṣe ọlọ́run ọlọ́run wa kó kí ni ó káwọn obìnrin tó pọ̀ tì í àwọn obìnrin wa láyè kọ́ ìwà tó pọ̀ látara ànábì Muhammad ẹlẹ́ẹ̀kejì ni pé nọ́kùlà àkàrùn ṣẹ̀ríà kò sẹ́ni fẹ́ fún wa nídàjọ́ inú bá a ṣe ń jẹun bá a ṣe ń mu bá a ṣe ń sùn bá a ṣe ń wọ̀ bá a ṣe ń kírun tàájùd àtàwọn nàwáfìl àtàwọn ìdájọ́ tó ní í ṣe pẹ̀lú lọ́kọláya àwọn tí wọ́n lè sọ̀dájọ́ yẹn fún wa àwọn wọlé o àwọn obìnrin yẹn ni tábà wá pọ̀ kálukó wa máa soríṣiríṣi fún wa ibẹ̀ láti rí pé ah àwọn eléyìí wọ́n rí tán ẹlẹ́kẹ̀jì bẹ̀ tàlífù kùlù bẹ̀rẹ̀ àdá ó máa máa fẹ́ so ẹ̀mí àwọn ọ̀tá rẹ̀ àwọn tọ́jú ọ̀tá rẹ̀ tẹ́wọ̀n mi tó ta dé wọ́n fẹ́ sọ ẹ̀mí àwọn ọ̀tá ẹ̀kú fẹ́ so mọ́ ọ̀dọ̀ rẹ̀ pé ẹ̀yin kan ní ò bínú yín ó tó wà lọ́dọ̀ ọlọ́wọ́ yín ni mò ń bínú sí ẹgbẹ́ ìṣe ni mò ń bínú sí bọ́lá ti lè rí yẹn tẹ̀sánwájà Rasulullah bí aṣẹ́tìlá àbá lẹ́hùn ànábì wa fẹ́yàwó ọ̀tá rẹ̀ méjì tani ó fẹ́ mú Habiba bíntu Abi Sufyan tó dẹ́ pé Abu Sufyan ọ̀gá mú àwọn kèfèrí tó bàjá títí ni táyì fẹ́ kúrò ní Mẹ̀dínà tàbí ẹ̀wọ̀n Mẹ́kà àbúṣọjà náà gbà anabi si ofe ọma máa bá ní pé ó sì fẹ́ ọmọ ọmọ sì yóò gbà fún un torí pé ẹwà àti ìwà yóò ẹwà yẹn ti pọ̀ ju ìyẹn ni pé wọ́n sì gbà ni wájà bí sọfíyà yìí fẹ́ ìyàwó sọfíyà ọmọ yìí tó ọmọ àgbà máa bá ní ká ó padà ẹ̀yẹn sìn ọlọ́run wà káàdà zìwájú ubi àìṣá wà hafsa radiyallahu anhuma bó ṣe fẹ́yàwó àìṣá tó fẹ́yàwó hafsa àwọn méjèèjì jẹ́ ọmọ mínísítà rẹ̀ méjèèjì torí kí ni ó pọ́n wọlé ó wọlé kọ́ ọ̀rọ̀ wọn lọ́rùn láti lè máa wọlé òun anytime ìyẹn ni pé tó bá fẹ́ wọlé kì í ṣe pé wọ́n wọlé òjíṣẹ́ ọlọ́run ní wọ́n wọlé ọmọ wọn lọ ẹ̀yẹn sìn ọlọ́run bẹ́ẹ̀ lọ rí àlámẹ̀rí yìí kò sí tí kó sínú ju wípé ọlọ́run bá dẹ́dà bá jẹ́ ká mọ̀ wípé fọlọ́hùkùmù ta'addud min ahkami shari'atil muhkama ìdájọ́ pàfẹ́yàwó jẹ́ ọ̀kan lọ ìdájọ́ kan ni tọ́lọ̀ bá dẹ́dà ti parí ẹ̀ fàáwù àmì mìíràn lẹ́bi látàtàgáyà bìtàgáyà zaman ẹ bá jẹ́ kí n tẹ̀ wọ́n fẹ́yàwó jẹ́ ọ̀kan lọ kì í ṣe bá sọ pé yóò máa change pẹ́ lánàá alẹ́fẹ́ méjì alẹ́fẹ́ mẹ́ta lónìí alẹ́fẹ́ bẹ́ẹ̀ rárá o kò ní change láti tọ́tọ́rọ̀ ti dáyé ló ti láàmú ẹ̀fẹ́ jọyọ̀ kan lọ ajẹ́ pé bí bàbá ṣe ń lọ bí ó ṣe wọ́n ṣe kí ni o bí ó ṣe lọ lọ náà nìyẹn ẹ̀yẹ́ ló sì ọlọ́m zakara subhanahu ta'ala aláàdínsálẹ̀lẹ́mí yìí ló jẹ́ kọ́ náà máa lórí ará àdágbà Muhammad káfílẹ̀ mọ̀ pé dájọ́ ìdájọ́ bó ló ṣe rí ó sọ fún wa àtún alìmúnà láàbí ṣé ẹ fẹ́ ṣàlàyé ẹ̀sìn yín fọ́lọ́run ni sáwọn bá fẹ́ júwe bọ́lọ̀ sẹ̀yìn ayé ṣe rí fọ́lọ́run ni wallahu ya'lamu ma fi samawati wa ma fil ard ọba tó pé tí ń bẹ sọ́mà àti kíwọ́ tí ń bẹ lẹ̀ wà ń wà kò rọrùn káfẹ́yàwó méjì sí kò rọrùn èyí wà jẹ́ wípé ọba dada ní nǹkan rọrùn wọ́n sọ pé rọrùn bóyá ó ṣe jẹ́ ayúwàlú mahat ẹ̀yìn ya alápẹ̀lẹ́ ayúwà sẹ́yìn láti ṣẹ̀rífà ìrámọ́bìnrin tó jẹ́ ní abí tó mọ̀ tí ń ṣe àlùmọ̀tí rọ́bìà gbogbo ọmọbìnrin ìyá ọba tó dáa and ali mo fẹ́ kẹ́ dáhùn àwọn tí ń bọ̀ bá àbálẹ̀ bá wọn dáhùn àwọn tí wọn ò wá mo fẹ́ káwa tá a wọn àwa tá a jẹ́ bàbá wọn káwa náà bá wọn gbọ́ béèrè kan lọlé fún wọn kí ni àkọ́kọ́ o ìbéèrè àkọ́kọ́ ni wípé limadha khalaqana Allahu subhanahu torí kí ló dé tọ́lọ̀ fi dára gan sùwárù já fún ọ lẹ́sìn díẹ̀ kọ́ ló máa mú yòókù wá lé alákọ̀ọ́kọ́ ọ̀bẹ ní wípé kọ̀nàkọ̀nà lóòrùn lè yẹ bùlù ẹ̀nà ọlọ́run dá wa torí pé ó fẹ́ tẹ́sítì wa ó dá wa torí pé ó yẹ kí ni ó fẹ́ tẹ́sítì wa ó ní wọ́n lẹ́yìn kọ̀nàkọ̀nà mọ́wútà wá kí ni wọ́n lẹ́ àyàtà líyẹ̀ bùlù wà kún ajẹ́ pé gbogbo obìnrin gbọ́dọ̀ mọ̀ wípé ọlọ́run dáhùn ara tẹ́sì ni pé tí ò ní fẹ́ tí ọlọ́run ọ̀ ọ̀ndàgó rẹ̀ ohun tí ó sì ní tóbìnrin lọ́rùn jùlọ ni pé kó jẹ́ méjì àbí mẹ́ta lọ́dọ̀ ọkọ kan náà ayọ́sẹ̀ ọlọ́run ṣẹ̀rí àtòlá tó bá dẹ́kẹ̀ lóòótọ́ tá ń sọ yìí òfin ọlọ́run ni ó gbà wá láàyè káfẹ́ méjì mẹ́ta yìí ṣẹ̀rí àtún ní ìmọ̀tún amúnìkìmọ̀ sáà pé ṣẹ̀rí ìdẹ̀ra ni àbí kí ni o àbí nira Allahu akbar ma ja'ala Allahu alaykum fid dini min harajin gbèsè rẹ̀ nù ọlọ́run ẹ̀sìn tí mo pè lẹ́sìn ìsẹ̀mí ayé yín tó jẹ́sìn yẹn mi ò ṣe ní wàhálà fún yín ẹlẹ́kẹta lórí ẹ̀ man farku bainal mu'min wal kafir ìbéèrè ó ní kí ni kí ni ìyàtọ̀ tí ń bẹ láàrin múmìnì lọ́kùnrin àtẹni tí ì ṣe múmìnì kí ni ìyàtọ̀ ọbẹ̀ ọjà rẹ̀ ìyàtọ̀ ọbẹ̀ ní wípé wà máa ká ẹ̀rẹ̀ múmìnì wọ́n là múmìnì tí ìlà kọ́tọ̀ lọ́wọ́ wọ́n rọ̀ sùlù amúra kò tọ́ fẹ́ ní bá pẹ̀rẹ̀ múmìnì lọ́kùnrin àbí lóbìnrin tọ́lọ̀ bá pàṣẹ kan kó lòun lọ́pṣọ̀n ó ní láyé òmìnira àdúkùn ìkí àtọ̀lọ́lọ́kùn máa bá ó ní ọmọ kà gbàgbọ́ òdodo ẹni tó kí ni o àtà ya hawa self èmi àti ẹ kí mo mu nǹkan tútù ó fẹ́ ọwọ́ ni ah ẹ̀mí mi fẹ́ mú ní o ọwọ́ lọ sàwẹ̀ ni ah ń mọ̀ pọ̀ sàwẹ̀ ni ó sì gbé lẹ́rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ́rọ̀ wípé mi ò ní gbà kún yóò fẹ́ lẹ́nu wọn ò sì gbọ́dọ̀ fẹ́ ni léèyàn láyé mi àdùkùn àtàyàkúnà àwọn àbúrò àlèmọ̀jì ìtòbí sùwárì gbẹ̀yìn ẹ̀yẹ́rú sí ọlọ́run ìyẹn ní pípẹ́ tọ́lọ́wọ́ bá dẹ́rọ̀ dá wa gan sópin ní àti ẹ̀ka lẹ́ni sèpá àtàkìlá ṣe kí ni o lágbára wa bọ́ọ̀lù ṣe wí ó ní wà lẹ́ni yusawwirukum fil arhami kayfa yasha nígbà tẹ́lẹ̀ àti ẹgbẹ́jú la mọ̀ ọkùnrin ni wá obìnrin ni wá àtẹ́tẹ́ wọ́n fi àdánwò tọkùnrin sọ́tọ̀ ó fà àdánwò tóbìnrin kí ni o sọ́tọ̀ tóró ló ya fọ́tò wa bó ṣe fẹ́ kó pé yá wa kalẹ̀ níjọ́ náà pé wa ọkùnrin mo fẹ́ mọ̀ ni àbóbìnrin ló fẹ́ kò pẹ́ níbọ̀dì kalẹ̀ àdáyé ìlàṣẹ kí ni o lábára wa ẹ̀yọ́ ṣe ọlọ́m àtàjùd ìníjọ ọ̀kan lọ́tà ń sọ yìí kí mo pè é ìníjọ ọ̀kan lọ́tà ń sọ yìí níyàwó tó jára ní sunnat al-anbiya isabikin àní kì í sàdégbà Muhammad ló bẹ̀rẹ̀ rẹ̀ o yes òun kọ́ ló bẹ̀rẹ̀ rẹ̀ èyí pé àwọn àmì tó ṣáájú rẹ̀ lọ wọ́n ń ṣe àwọn ìjọ àwọn náà ń ṣe kí ni wọ́n ń ṣe àjẹpẹ́ kọ̀dímù kà kọ̀dímù zanen ó ti wà tipẹ́ nígbà táyé tí ń jáyé ló ti ń jáyé ló ti wà bẹ́ẹ̀ ẹ̀yẹ́ ń ṣe ọlọ́run atahajud mo tó pàtó ní ayé wa pé atahajud polygamous tá n sọ̀rọ̀ lórí ẹ̀yìn tó di wàhálà lónìí hẹ́ẹ̀nù ni kẹ̀síìrù mi ní azimẹ̀tì òsàríyà ó jẹ́ àbáyọ fún gbogbo wàhálà àwọn ọ̀nù lẹ́nì ìyẹn ni pé oògùn kan ni tá a máa ń lò sí wàhálà tó bá fẹ́ ṣẹlẹ̀ ní lọ́kọláya tá a rò pé ọ̀nà owó lẹ́rù pa lè gbà wọ́n ní rárá tí táyà bá bàjẹ́ ń di ọkọ̀ kí lẹ́rù pa máa ń ṣe pẹ̀lú táyà yẹn á bẹ ni àbí kí la ṣe á yọ kúrò tábà yọ á junú àbí rárá àlè junú á dà padà sẹ́yìn kí la wá ṣe àwọn àfẹsíra sí ìyẹn pé oògùn kan ní tọ́lọ̀ bá dàgbà ní ká máa lò ó pè nílẹ̀ fún wa ní tó bá di táìmù tá a lò tá a gbọ́dọ̀ lò ẹ̀yìn oṣù ọlọ́run lórí ẹ̀rọ atahajud àní polygamous system of life hadul wahid ó làbáyọ̀ kan ṣoṣo lè ziyadatil inas ala zukur lórí population obìnrin tí ń ga tẹ́rù bàbá lórí ẹ̀ population tí mo pè àfẹ́ni tí ó bá ṣàbòsí nínú ọkùnrin àgbóbìnrin ni ó sọ pé obìnrin ò pọ̀ ju kí ni ọkùnrin lọ ayé ń pariwo lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n tẹ̀ sí ń pariwo pàpọ̀ bèlè kí wọ́n á pariwo kóbìnrin pọ̀ jù wá lọ ẹ̀yọ́ ń sọ ọlọ́run atahadut bákan náà polygamous yìí náà wọ́n wá lóluwáyé lè mú ṣìkí láti lọ́rùn náà òun ló lè jẹ́ ọ̀nà àbáyọ kan ṣoṣo tá a lè lò fún adélébọ̀ tó kún gbòòrò yìí ẹni bá ládélébọ̀ kún gbòòrò kó lágbolé wọn bẹ́ẹ̀ ni kó láwùjọ kọ̀ọ̀kan ìwọ lọ mínísírì lọ bẹ̀gbìn dáadáa tó bá ti rí ìyá kan tó bá ti ya kíní kan báyìí tí ń ranjú mọ́ ìwọ wádìí ẹ̀ dáadáa kò lọ́kọ́ lé lọ́wọ́ ìyẹn ni pé ọgbọ́n là á da sọ́rọ̀ àwọn adélébọ̀ yìí tí wọ́n padà sílé wọn ìyẹn lọ́tún náà lè wà àhìdá ẹ ń sọ táwọn mẹ́ta kan ń sọ fún yín fọwọ́lẹ́rì nọ́ọ̀sì ibi ẹ̀dì mo fẹ́ tẹ́lẹ̀ mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi ń búra fún yín mi ò ní mú bàárà kan fún yín làbáàrẹ̀ kan ńlá yẹ kó na àkàn àyàfi lódodo tí mo gbọ́ àti tí mo rí ọ̀kan nínú wọn sọ fún wa yí pé bíná àlẹ́ ìkùn nkúrú ẹ̀dá kùtòrí tọ́lọ́ ẹ̀ là wá mẹ́nẹ́rì àrùnsà níbi iná adélébọ̀ tí ń jó wáyé fàná àlùbáṣà rẹ̀ mẹ́sìlúkùn àwa tẹ́ rí abara làwa náà bí èyí obìnrin tẹ́ kù tẹ́ wà lé ọkọ nàtà alam ara niwa ara niwa istaruna ẹjẹ wa náà sinmi ìràhàmúnà ẹtì ẹ̀ka wa náà ọ̀kan ni wọ́n sọ pé dókítà ló pè é tiẹ̀ lélẹ́yìí ó ní ẹ̀wá o kó ti tì í. satiriketi tí mo gbà ní ní kí ni ní mẹ́díkà ẹ lọ́wọ́ àtú ní zaujan tó bá bá satiriketi ni ò jẹ́ ni ẹ pa mo fẹ́ lọ́kọ ismailuni ismailuni màmá èèyàn ti ní màmá ẹlẹ́kẹta wọ́n wọ ní yunifásitì Europe ló sọ kí ló ó ní kí n máa bẹ lábẹ́ ọkùnrin kan tó níyàwó mẹ́wàá àá má kọjá súnà tòjíṣẹ́ ọlọ́run ti àwọ̀ wọ́n lẹ́ni fara mọ́ kí n máa bẹ lábẹ́ ọkùnrin kan tó níyàwó mẹ́wàá tó wá jọ́kùnrin tó yẹ pé tí mo ti ń ṣe ju kí n máa bẹ lábẹ́ tó jẹ́ mi nìkan lábẹ́ ọkùnrin kan lọ tí ò mọ ti ń ṣe èèyàn ni pé áàbì ìhìyà tàtàrù bẹ́ẹ̀tù zàwì bẹ́ẹ̀tù tààjú àfìtàmù bẹ́ẹ̀tù fàyídà wọ́n kọ́lá kó káwọn ó pọ̀ nílé aláyọ̀ ju kó máa bẹ lóun nìkan lábẹ́ iná tí ń jóun lọ ibadallah àárí kalimatu ta'addud gbọ́dọ̀ tí mo sọ fún yín látàárọ̀ yẹn tẹ́yìn gbọ́n <laughs> lónìí ó ti kó gbọ́dọ̀ lásán o ó ti di kí ni o kà á náwó ṣàádọ́tò ìdá tẹ́yìn báyìí lè mú gbọ́dọ̀ wọlé kan ní ìsìn báyìí bí ìgbà gbogbo sàtífíkẹ́ẹ̀tì pé ẹ lọ́sẹ̀ kí ni o ẹ lọ pa tẹ́ bá ti mú wọlé ẹ̀rú wọn bà mọ́ ọ̀gá sáwọn obìnrin wa ìṣẹ́fúnmi ni ẹni wọn tẹ́yẹ̀ bá délé tí máa ń fi òun fẹ́yàwó tí máa fi ń kọrin lójú ìyàwó rẹ̀ kí lè bàtọ́ fẹ́ ṣeun bí ìgbà tó fẹ́ kọ̀mítì súsáìdì ni o wọ́n ti bá débẹ̀ lónìí kí náà kálukú ó fi lè pọ̀ a ti bá a ti lò ó débẹ̀ lónìí báyìí wípé gbogbo ẹni máa ń ìmọ̀ kókú fínfín àbí kókú díẹ̀díẹ̀ ó lè bọ̀bẹ̀ lọ ó lè bọ́ọ̀gùn èkúté lọ kò sí tí ò lè bá lọ́sìn torí kíni lẹ́hàyàtì tààfíà lórí ìṣẹ̀dá tó ṣe kíni tó kéré tó sọ pé mo fẹ́ tẹ̀ wò ni anábọ̀ Muhammad ó ní àdúnìyà mẹ́lò ìrùnù ayé tí ń gbà mú torí ẹ̀rù àṣẹ́bílé nǹkan wàhálà ni wà mẹ́lò ìrùnù mà fiha illa dhikrullah gbogbo tí bẹ́nu ẹ̀ pátápátá nǹkan ṣẹ́bílé rẹ̀ àfihàn tí ọlọ́run ẹ̀yọ́ ṣe ọlọ́run wáyọ̀ ọwọ́ ìlànà ọmọ ṣe fi mustaqbal banatina ọjọ́ ọ̀la ọmọ àwọn obìnrin bò láṣìṣe náà ó dá fún gbogbo obìnrin tó jẹ́ múmìnì lóbìnrin kó pọ̀ ọmọ rẹ̀ obìnrin kalẹ̀ lónìí pé wá o gbogbo tọ́lọ̀ ń bá ti kọ fún ọ o lè mi fara náà ó dẹ́ ká tiẹ̀ try carry orientate ó mọ ìyá mi lẹ́nu torí àsìkò ẹ̀jẹ̀ fún alákìyèsí kan gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbà làwọn tàlẹ́ ti gbé sórí wa pé ilé olórogún ilé wàhálà ah, ilé olórogún kò ṣe wọ̀ yes good and fine wọ́n máa wí bẹ́ẹ̀ náà gba ọ̀pọ̀lọpọ̀ kala láwọn ìlànà tá a ti change ẹ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ kan láwọn kàkásà lánàá tá a change ẹ̀ lónìí bí kíni o jàre tí ọmọ obìnrin bá fẹ́ wọlé ọkọ rẹ̀ níjọ́ tí ò bá wọlé wọ́n ní òun mọ̀ ọkọ rẹ̀ nílé ẹni bá bá fẹ́ sìn lọlé ọkọ rẹ̀ nílé èbó kílẹ̀ ni ó ṣe òjì a change ẹ̀ lónìí pátápátá ọ̀pọ̀lọpọ̀ system la máa fẹ́ change àmọ́ tó bá dorí ìfẹ́ nu wa àìsè kí ni o àìfẹ́ kú lórí ẹ̀ ẹ̀yẹ́ ń sìn ọlọ́run hábì kẹrin sẹ́mẹ̀ yòrò tó bá dùn ún ná àná àbísí sábẹ́ bó sẹ́kẹ̀rà

pé oúnjẹ tá jẹun kì í ṣe wàhálà lọ́dọ̀ lọ́ba tó dá wa ó dà ó tó bá yẹ pé lẹ́yìn torí ẹni tí ò ní ni báwo ni tàwọn tó nífọ̀ lẹ́ẹ̀kan náà nígbà tá a bá rí kọmíṣánná tá a rí mínísítà tíyàwó rẹ̀ bá ń gun pa ẹ dákun ẹ ìyàwó ẹni ṣe yóò jẹ ni <laughs> ṣé owó ló fẹ́ jẹ adájọ́ kì í sọ́wọ́ àlàáwà àlàámà ìfẹ́ ẹnu àfọ́jú tí ìbá yóò pàdé ayé àtàlìkẹ́ mi nígbà tá a bá rí ìyàwó ẹni tó lè kọ́ bí ẹgbẹ̀rún kíní ti ń dákú ọkùnrin wọn níyàwó bíi kíní o bíi mẹ́rin kó wá ṣe dáadáa fún eléyìí lọ kó ṣe dáadáa fún ìdílé eléyìí lọ kó ṣe dáadáa fún ìdílé eléyìí lọ àwọn tẹ́lẹ̀ gbìyàn ní ten million naira i tábà lẹ́nu lè gbìyàn ten million naira ìyàwó mi lẹ́nu kó yẹ kó wà lọ́dọ̀ rẹ̀ dákun pé sáwọn bá gbọ́ bùkátà yìí lọ kọ́bìnrin kan wá ní ìní gbà á àdúgbò lọ túbá ẹ̀yọ́ ń sìn ọlọ́run fàlà á ń lò wáyé nínú tá a lè ṣe òun náà nìyí pé ká tẹ àwọn ọmọ wa lórí ba fúkìlì o fàṣẹ ọlọ́run pé nǹkan ni ọwọ́ àṣẹ ìkéwòkè àṣẹ ọba adẹ́dàáni wọ́n lọ sùn nìyí wà á nà mùsùlùmí nà amọ̀rọ̀ amọ̀rọ̀ wọn lè la aláya alẹ́mọ̀n kọlẹ̀kọ̀ wà wà lẹ́tì kọlẹ̀kàdé sọ́ba tó dáwà ọmọ wa ni ọba tó mọ̀ wá jura wa lọ ó sọ láàyè mí ó ní tí ò bá yé yín dáadáa wà á sa àǹtẹ́kẹ̀rẹ̀ òṣèyí à ìwọ́n wàyájì alọ́láwò fi yí xeyìrẹ̀ kẹsì rọ̀ nítorí láìkí ọlọ́wọ́ àmì kò lè tó pọ̀ tìlẹ̀ jáde wà á sa àǹtẹ̀kẹ̀rẹ̀ wùṣẹ́ àn wà wùwẹ̀ ṣàwọn wà xeyìrẹ̀ lákùn ọlẹ́ kan kàró ní dáadáa wà mbẹ́ wà á sa àǹtọ̀ ẹ̀kú ṣẹ́ àn ọlẹ́ nífẹ̀ kàró ní kíni àbúrú ní bẹ́ẹ̀ والله يعلم وانتم لا تعلمون قلنا مدرسه محمد رسول الله يقول فيها الحبيب البر لا يبلى والذنب لا ينسى وديان لا يبتى كما قال التائب من كما لا ذنب له اغفر ربنا وإسرافنا في أمرنا وثبت كلامنا فانصرنا إلى قوم الكافر قوموا إلى صلاتكم يرحمكم الله Thank you.